أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعوكم الله tọrọ ìkẹ́ ọlọ́run àti ìkẹ́ fún aṣíwájú wa náà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn aráalé ànábì àwọn sàhábà rẹ̀ àwọn tabi'un àwọn tabi'u tabi'in tó lè kárí gbogbo ẹni tí wọ́n tọ ìlànà ànábì sallallahu alayhi wa sallam tó fi di ọjọ́ ìgbìmọ̀ kìyàmà kọ́lọ̀ kó fi kẹ́yìn kó fi kárí gbogbo wọn bákan náà àwọn ṣẹ́kọ̀ọ́ Habib tó ṣe pé àwọn ẹni ọlọ́run wọn gbé wọn kalẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí yóò máa ṣokùnfà dáadáa so àbẹ̀rẹ̀ wọn bá náà tó wà ṣe àlékún ìtọ́sọ́nà fún wa so àwọn nǹkan tí ọlọ́run bá ṣe fún wa ó tóbi kódà ó ju ọjọ́ orí wọn lọ so àmọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala òun ni ó máa ń ṣe ìlẹ́ṣà pẹ̀lú nǹkan tí ó bá fẹ́ kọ́lọ̀ kó bá wa ṣe olùdarí wọn bá wa ṣe àmàlà wa so kó fún wọn ní àṣeyọrí ní ayé àti ní àkèyàmà so gbogbo àwọn tí wọ́n jẹ́ olùkúnlápá fún wọn lórí àwọn àlámọ̀rí so ẹnìkan igi kan kò lè dá igbó ṣe ṣùgbọ́n ẹni pé a máa fi ọwọ́ sowọ́pọ̀ lọ́la máa fi rí dáadáa ṣe tí wọ́n ti a dúró tí a jọ ń dáwọ́pọ̀ láti máa ṣe dáadáa yìí sọ̀rọ̀ lẹ́tẹ̀rí àwọn àìmọ́ wa tí wọ́n tó ní ẹ̀gbọ́n tó mi sọ àti àwọn wa Habibullah àtàwọn ṣẹ́kọ̀ eh, wa kájọlá ṣẹ́kọ̀ wa Habibullah àtàwọn ṣẹ́kọ̀ wa Ma'ruf àti gbogbo àwọn ẹ̀kọ́ wa ní lápapọ̀ ẹ̀yẹ tí mo sọ nílò ní ní ehm, amukoko pípé àwọn àfáà kò ní àìtọ́jà wọn fa súnà wípé ìṣesí wọn a máa jọ mí lójú púpọ̀ tó bákan náà ìkólé àwọn nípa ọ̀rọ̀ ẹ̀sìn tó máa ń jẹ́ ìjọ mí lójú látara pé kí ni ìkólé àyẹn náà ó lágbára púpọ̀ jù kódà mo sọ débi pé tó bá ṣe pé gbogbo ìlú kọ̀ọ̀kan náà ni àwọn tí wọ́n ń jẹ́ sàlàfíà tí wọ́n ń pèpè sí súnà ni wọ́n fi ní ìkólé kan báyìí súnà nàbí sallallahu alaihi wasallam ìntìṣàrò rẹ̀ yọ̀ lágbára náà gẹ́gẹ́ bí ó tún ṣe wà ní omi jù bẹ́ẹ̀ lọ sọ àmọ́ abẹ́rẹ́ wọn subhanahu wa ta'ala sọ gbọ́dọ̀ ní ṣe dáadáa fún ọ ní ìkórè àyìn kí lọ kọ́ máa bá a dáadáa náà jẹ́ sọ ẹni ìwé tí ń bá ti wà lẹ́kọ̀ọ́ ni wọ́n fi kíkí ránṣẹ́ sí àwọn òṣèlú fún wọn lápapọ̀ láti àwọn òṣèlú wọn lùkọ́ ní jùmọ̀ à sọ́sọ̀ gánijá Sheikh Abu Sofiya Sheikh Abdulrahman Bello الشيخ تاج آه، الدين عثمان الشيخ آه، كمال الدين الشيخ آه، بعض شيوخ ولا بعضهم مما في كثير من السماء كل أربعة توتي ما هو شيئا ما هو سبعة ولا تي أغاني ريتشوب يعني كلا ولا كنا تني وبر الأمور عليكم ورحمة الله وبركاته. tó ń jẹ́ tọ́pìkì mi ìyẹn ni pé nǹkan tí ń sọ̀rọ̀ òun náà ni wọ́n ti sọ sí wa ní etí yẹn òun náà ni fitnatu so bákan náà ẹlẹ́kejì òun náà ni fitnatu at ni pé ń bẹ ọba so bákan náà ń ìmọ̀ ṣe àdáadáalẹ̀ nínú ẹ̀sìn ṣùgbọ́kaná ìtínà wọn ní bẹ níbi kí èèyàn máa pe ẹni tí kò kí ń ṣe kèfèrí ní kèfèrí ṣùgbọ́kaná kí wọ́n máa pe ẹni tí kò kí ń ṣe oníbídà kí máa pe ní oníbídà tí náà wọn ní bẹ níbẹ̀ àkọ́kọ́ òun rí i pé gbólóhùn kan ń jáde níbi kọ́lá fìtínà yìí ó ti dà gẹ́gẹ́ bí èdè yorùbá lọ́lẹ̀ yóò pè so tó bá ní fìtínà ìmáná ìtumọ̀ rẹ̀ nínú èdè lábáwá ó ní àwọn wàhálà oríṣiríṣi ó ní àwọn ìtumọ̀ oríṣiríṣi fìtínà máa ń dúnmọ̀ táàmù kí wàhálà nígbà míì kí wàhálà ìmáná nasọ̀bà kí òun ṣe wàhálà tó kí wọ́n lórí pé ah wàhálà òun kò bára mi yìí irú wàhálà wo lọ́wọ́ yìí ń ṣe yìí lọ́wọ́ bẹ sọ̀rọ̀ àkùrọ̀ àyè pé iná máa wà lóko àwùlẹ́dùkún fitna tún ìmára táàbùn wànákàbùn wànásọ̀rùn ṣùgbọ́n àgbẹ̀ wàhálà ni so wàhálà yìí wọ́n ní nga mí àmọ́ jẹ́ wàhálà tó ṣe pé yọ bẹ́ẹ̀ lọ́rùn bíbí ń ṣe ń ṣe wàhálà yìí náà ó sì dùn mọ́ mi tí ò bá rí ṣe yóò tún mọ́ nígbàgbọ́ pé wọn ò ráyé wá irú ẹ̀ ni irú àwọn ilé ìnáwó àwọ̀lùkọ́ àwọ̀lùkọ́ fitnatun wàhálà ni kódà Nabi sallallahu alaihi wasallam gẹ́fẹ̀rẹ̀ rẹ̀ lẹ́ẹ̀ níjọ́ tí uh, Hasan àti uh, àbí uh, Hasan àbí Hussein wọn ń ṣeré pa so ẹ̀mí Nabi sallallahu alaihi wasallam wá gbọ́n látara kó pa àwọn yìí ilé tó ń ṣe yìí lè ṣùgbọ́n iṣẹ́ ló èdè àbí nínú kání nínú ẹ̀sìn tábàwọn ní Al-Qur'an àwọn ọ̀nà oríṣiríṣi ọlọ́run tó máa tó ń lo fìtínà ọlọ́run bá lo fìtínà bí máa dà al-idlal ìṣọ́ nínú wípé ìsọnù ti ń bẹ níbi nǹkan sunu ọlọ́run sọ̀rọ̀ al ìgbà tó ní ma antum alayhi bifātinin nǹkan tó ṣe pé ẹ̀yìn ṣe fìtínà lélẹ́rìí bifātinin so bákan náà fìtínà tó máa jẹ́ àkófòrò ọlọ́run bá ní wọ́n máa ń yọrí dé lọ́ha kófòrò ọ̀hún wọ́n máa ń yọrí dé lọ́hu kófòrò ọ̀hún ẹni tí ọlọ́run bá fẹ́ kó ya yàrá wọ́n máa ń yọrí dé lọ́hu fìtínàtà wọ́n máa ń yọrí dé lọ́hu fìtínàtà ẹni tí ọlọ́run bá bá fẹ́ ní kó di kìfìrí tùmánà ẹlẹ́fìtínà máa ń so bákan ọlọ́run bá tún له فتنة بمعنى الشرك بالله قالوا بل وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله فإن انتهوا فلا عدوان إلا على الظالمين قالوا بل وقاتلوهم أما باعوا كفرية وباعوا جابون حتى لا تكون فتنة توفني توفني انتنجا فتنة Ibn Kathir alayhi rahmatullah dàtí wọ́n kó àwọn ọ̀rọ̀ àwọn àfáwà lórí nǹkan tí ń jẹ́ fìtínà níbí wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní pé bìmọ̀nà ash-shirku wa yakunu ad-dinu lillah tí ẹ̀sìn wà jẹ́ tọ́lọ́wọ̀n nìkan wala takunu fìtínà tí ò ní sí fìtínà lẹ́lẹ̀ máa tẹ́ ní rí má so bákan náà tí ẹ̀sìn wà jẹ́ tọ́lọ́wọ̀n so bákan náà tó sọ musulman tó bá kọ́rọ̀ bákan náà pé waqtuluhum haythu taqtumuhum akhrajukum wal fitnatu ashaddu min al-qatl olúwa ní ẹ̀pá wọn ìtẹ́ bá ti gbá wọn mú bákan náà ẹ̀lé wọn jáde kí ẹ̀bá wọn náà bá ṣe lé ibi tí wọ́n bá ṣe lẹ́yìn náà jáde ẹ̀lé àwọn náà jáde olúwa ní wal fitnatu ashaddu min al-qatl mana ashirku ẹni pé ẹbọ tí àwọn ẹni yìí ń ṣe àwọn olùṣẹ́bọ̀ le ju kí pátẹ́yìn pa wọn lọ ẹni pé ẹ̀ṣẹ̀ rẹ̀ lọ́dọ̀ ọlọ́wọ́n wa Tụtụ ṣe intense fún wọn kò sí dédé aburú tí so tá a bá ń sọ nípa fitna fitan àwọn oríṣiríṣi fitan ní ọmọ jamu fitna mana àwọn fitina so rí pé nínú ti ń jẹ́ mọ̀ọ́dúnrún ẹni seminar yìí òun náà ni pé àwọn fitan yìí tó ṣe pé wọ́n ń ṣẹlẹ̀ ní àwùjọ báwo ni mùsùlùmí ni ó ṣe lò pẹ̀lú rẹ̀ so kí fìtínà ṣẹlẹ̀ yìí anabi sallallahu alaihi wasallam ó ti ṣe àwọn àlàyé tó fi fún wa lára ipe tí fìtínà bá ń ṣẹlẹ̀ ó ń kálukú gbọdọ̀ máa bí ó ṣe ṣe pẹ̀lú rẹ̀ ọ̀hún so àdéhùn àbí ìrora tàbí ọlọ́wọ́ àyìnbó anabi ni sàtẹ̀kùnù fìtínà àwọn sàtàkùnù fìtà nù anábì ní fìtínà ń bọ̀ tó ti pé alqa'idu fiha khayrun min alqa'im ẹni tó bá lóun dúó nídi fìtínà yẹn tó ní èmi ò ẹ̀rí alqa'idu fiha khayrun min alqa'im ẹni tó fìdí rẹ̀ lélẹ̀ pé ti dùkú mi yá yìí yóò lóore ju ẹni tó dìde dúó lọ dìde dúó ní àsìkò tí fìtínà ń ṣẹlẹ̀ والقائم فيها خير من الماشي ان تجو تموري يقول له جنتيون لا تبقى فتنة تبقى تشاري دبيون لاسكو فتنا بكنا دمين والماشي فيها خير من الساعي ان تشبوني شو ساري يقول له جنتين ساري لا النبي واني ومن يشرف لها تشتشرفه ومن وجد ملجا او معادا فليعذ به النبي صلى الله عليه وسلم ní pé ẹni tó bá lọ lè ná gàwọn tó kiri ẹ̀bọnú fìtínà òun fìtínà yẹn ó sì gbé lọ anábì ní àmẹ́ni tó bá wá ríbi tó lè sápamọ́ sí tọrọ sápamọ́ síbi kan pé ìrọ̀lá dúnyà yẹn anábì ní àwọn ẹ̀ẹ́dàn àbórí tó lè fi ara rẹ̀ sọ́ra sí anábì ní fàlìyà ẹ̀ ń bí yìí kọ́ ya wá nǹkan yẹn kó fi sọ́ra ṣùgbọ́n padà wá síbi hadith yìí gẹ́gẹ́ bí tó ń jẹ́ tọ́pìkì tèmi ẹni pé mo tó rẹ̀ mi òun náà ni fitnatu ashiriki fitina ẹbọ ẹbọ nínú nǹkan tí mùsùlùmí tó gbọdọ̀ ní ìkólé kan láti gbọ́n tí ń jẹ́ ẹbọ yìí ni ìyẹn gbọdọ̀ gbọ́ ẹbọ yìí tó yẹ pé yóò yé bóyá ọwọ́ ẹni bóyá ó bó ṣe lè kó rí torí ẹni tí kò bá gbọ́ ní ti ń jẹ ẹbọ yìí ó ṣe é ṣe kọjá pé ẹbọ tàdúgbò rẹ̀ tó bá mà àbí tẹbọ tìlú rẹ̀ tó bá mà ìjọ tó bá lọ sí ìlú míì wọ́n lè máa ṣẹbọ bẹ́ẹ̀ láti ẹni dáa àmì tó bá ti gbọ́ yìí tó ti ma ní ti ń jẹ́ ìtumọ̀ ẹbọ kò dìgbà tí wọ́n bá ń ṣàlàyé pípẹ́ bọ́ lélẹ́yìí ó ti ní mìsàn lọ́wọ́ tí ó fi hàn ẹbọ nínú èdè lárúbáwá òun náà ni kí èèyàn ó fi nǹkan kún nǹkan ẹlmọkọrànà àwọn àtàsíwìyà tí ó fi nǹkan ṣe dédé nǹkan náà ó ní àṣírí àmọ́ nínú ẹ̀sìn àwọn afá ṣàlàyé rẹ̀ lóríṣiríṣiríṣiríṣi tí ń jẹ́ tàrífù ẹni àṣírí àmọ́ àṣírí ní tó súnmọ́ jù òun náà ni sọ́rfù hapù حق الله سبحانه وتعالى لغيره صرف حق من حقوق الله سبحانه وتعالى لغيره كن يوبي اتو كانن او اتو لون با كي واب نفون كامي تنجا وون سو اتو كانن او اتو لون با كي يوبي فون كامي ابون الامام ابن حجر alayhi rahmatullah gbàtọ́ ń ṣàlàyé bí ọ̀rọ̀ ẹbọ bó ṣe lágbára tó anabi sallallahu alayhi wa sallam inú tí ma ń dààmú rẹ̀ jù lẹ́mìí mẹ́rin hajjar ní pé ma kana shay'un at'ab li qalbi nabi sallallahu alayhi wa sallam min baqa'i ma yushraku bihi min dunillahi ta'ala ó nínú tí ma ń dààmú ẹ̀mí anabi àpẹẹrẹ ẹbọ kọ́ máa rí ìṣẹ́kù ẹbọ kọ́ máa rí àwọn ìgbé ah, ọ̀nà ẹbọ náà tún lélẹ́ yìí àbí pé kẹ́bọ ń ṣẹ́kù lórílẹ̀ ayé akínìyàn ah, máa ń dá wọn lọ́bí sọ̀rọ̀ àwọn ọ̀nà torí pé kíni àkọ́kọ́ nǹkan tó ṣe pé gbogbo ẹni tó bá ń jẹ́ mùsùlùmí pàtàkì jùlọ tó fẹ́ sọ wá sí tó gbọdọ̀ kọ́kọ́ mú òun náà ni tawhid lákọ́kọ́ bí tawhid tí wọ́n ń já kọ́kọ́ yẹn tẹ̀lẹ̀tẹ̀lẹ̀zimu awaliyata tahdhir min fitnati ash-shirk a jẹ́ pé látara pé tawhid ń já kọ́kọ́ lèyàn gbọ́dọ̀ kọ́kọ́ máa pè yàn sí akọ́kọ́ tí yàn gbọ́dọ̀ sọ̀rọ̀ lára fún òun náà ni ẹbọ torí pé kí ni ash haris kulla hirs ṣètọ́nù máa ń ṣojú kòkòrò ala an yunsiya an-nas tó ń kó ìgbàgbé báwọn èèyàn kọ́nà yóò máa gbàgbé fitnata shirk wàhálà tí ń bẹ níbi ẹbọ iṣẹ́ ìṣòro gbogbo gbà ni ó máa ṣiṣẹ́ tí yóò sáfi máa gbàgbé gbogbo wàhálà tí ń bẹ nídìí ẹbọ náà ni al-Imam Ibn Qayyim rahimahullah bàtà wọn náà ṣàlàyé nípa ọ̀rọ̀ ẹbọ wọn ni Annabi sallallahu alaihi wasallam arrafahu an-nas النبي شلا لقومنا عرف النبي صلى الله عرف النبي صلى الله عليه وسلم الناس ربهم النبي في الله وبما ويا غاية ما يمكن أن تناله قواه غاية ما يمكن أن تناله قواه بوش يكي النبي وشلا يدجبي agbára làákàyè ń kálukú في gbọ́ yí pé á ẹ̀bọ̀ gbogbo ọ̀nà nípa fi ń ṣàlàyé ẹ̀bọ̀ ẹ̀wọ̀n bá nàbí ṣe lò pẹ̀lú Mu'az bin Jabal ya Mu'az ya Mu'az ya Mu'az atadri ma haqqullah ala ibadihi so anabi sallallahu alaihi wasallam ẹ̀wọ́ ṣe kọ́ Mu'az ní tawhid níbẹ̀ wọn so ẹ tó wọlé bomi náà tí ẹnìkan tó dún níwájú anabi Abu Sa'id al-Khudri lọ́gbà àdìsí ọlọ́lákùnrin kan sọ̀rọ̀ níwájú Ànábì sallallahu alaihi wasallam ó wá ń sọ pé man yuti'i Allaha wa rasulahu faqad faz ìpẹ́ni tó bá ń tẹ̀lé ànábì tó ń tẹ̀lé ọlọ́run ó tẹ̀lé ọlọ́run ó tẹ̀lé ànábì ẹnìyẹn jèrè ó jèrè ọlá níbi wàhálà oníṣòfò ọwá ní àìsọ́ ọ̀hùnmá ẹni tó bá ṣe àwọn méjèèjì faqad khaba wa khasir ó ṣòfò yányá ìgbà tó sọ̀rọ̀ yà nábì ní bi'sal khatibu ant ọmọ ọ̀rọ̀ sọ ń sọ kú sọ ìwọ̀ yìí ataj'alni ma'allahi niddan tó fẹ́ sọ mí ní bákejì ọlọ́run tó fẹ́ fi mí ọwọ́ ọlọ́run kí lẹ́ni ń sọ ìntánẹ́bí ní ẹ̀sìpẹ́tì ní kíkẹ́ ní ìlú tó sọ pé wa man ya'si Allaha wa rasulahu ẹni tó bá ṣe ọlọ́run tó ṣe òjì sí ọlọ́run àmúmọ̀ wá dá olódò mírù ọlọ́run wá má tà nábì ọkọ̀ kọ́ àwọn méjèèjì papọ̀ ẹ̀ṣẹ̀ kẹsẹ̀lá níbi sọ pé bí sàlùkọ̀tìbù àti á ìsọkúsọ lọ ń sọ yìí so ní fún ma pé anábì sọ̀lọ́ àrẹ̀sálà gbogbo ọ̀nà tó bá fi ma pé òun fi ṣàlàyé tàwíìdì fáwọn èèyàn tó fi ma pé à ah, ìgbàgbọ́ lélẹ̀ à ah, ẹbọ lélẹ̀ làdẹ́gbọ̀n fi ṣe wa àrẹ̀ òun làdẹ́gbẹ̀ fi ààt anábì tó mọ̀ rìpítì rẹ̀ hátà tẹ̀jẹ̀lẹ̀ ti máa rí pẹ̀tù sọ̀hánà tó fi wá di pé ẹ̀hẹ́n mímọ̀ ọlọ́run yẹn wá clear sí àwọn sọ̀hánà nẹ́bí sọ̀lọ́ ọ̀dọ̀sẹ́lẹ̀ tí ó gẹ́gẹ́ náà ni àwọn náà lánàá bùkátà kó ṣe pé ká máa wá gbogbo ọ̀nà tí ń tí ń jẹ́ tawhid tí ó fi hàn sáwọn èèyàn tí ń tí ń jẹ́ ẹbọ tí wọ́n fi dáa mà ní àwùjọ ìmọ̀ mi kọ́ yìí wọ́n sọ lé nínú ọjọ́ láwùjọ fún un tọ́rọ wọn wò nípa pé fitna tó ṣirk wípé fitina gangan níbẹ̀ níbi ẹbọ ara fitina ẹbọ ni pé ẹni àṣírìkò àkàfà ẹbọ tó máa ń pamọ́ ni tí ẹ bá ń wo tá bá ń ka àwọn nǹkan ẹbọ nǹkan ẹbọ nǹkan ẹbọ nǹkan ẹbọ nǹkan tí èyí kà pọ̀ ni kọ́nà nígbà tí bẹ́ẹ̀ ni aburú tí ẹbú kó báyà ó lè ju ẹ̀ṣẹ̀ lọ ẹ̀tọ́ fẹ́ mú tí nìsín yóò kọ́ wa owó káàkiri náà lẹ́gbà tó bá rówó tán yóò tún mọ wá ibi tó ti lọ yọra ọtí yẹn kó ló lè wọ mọ́tò lọ tó yẹ sọ abẹ́rẹ́ sí ni máa mú àmì tó fẹ́ ṣẹbọ nìsín ó lè dúró lẹ́dójú kan táyé rẹ̀ kàlẹ́kìá mọ̀ ló sì bàjẹ́ pẹ̀lú ọ̀rọ̀ ẹnu lásán ìgbà tí ẹ bá dúró tó bá ní mo fi ilẹ̀ tí wọ́n sọ yìí mo fi búra wọ́n sọ pé ilẹ̀ tó wọ́n sọ náà sọ pé ilẹ̀ tó wọ́n ní ilẹ̀ ọ̀gẹ́rẹ́ akọ́kọ́ yẹn rí mo fi búra ah, yóò bá tèmi jẹ́ tí ìbá ti àyè ah, dálẹ̀ sẹ̀wẹ̀ inú tó sọ yẹn ó ti dé shirk akbar tóró ti kó nínú pé kò nẹ́rìn ti kọ́ọ̀dù pé ilẹ̀ lè ṣe aburú fóun àbí ọkàn mú kọ́kọ́rọ́ jáde lẹ́nu ọmọ kọ́kọ́rọ́ jáde ó ṣe kíní kan ah, wọ́n ló sí èmi kọ́kọ́ sínú wo ògún rẹ̀ wọ́n ni káyí káyí rẹ̀ àdírọ́ ah, ògún yóò bá ti ẹ̀jẹ́ bó ah, sí wa mú yóò dá ilé yóò sàpàlọ́ lára sí ìyàmí sórí ẹni ẹni sẹ̀rọ̀ ẹnu tó sọ yẹ ó ti kó ní ṣíríkó ah, asìgbàrún ti di akbar wọn lọ́wọ́ tapọ́ wákàn sọ lásán pé àwọn ìmú filẹ̀ tí so kò kákún pé kíní ẹ̀lẹ́ já so ṣíríkún asìgbàrún alọ́pàá tó bá ti wà nínú ẹ̀mí <laughs> so ó dẹ̀bọ̀ so náà ni ẹbọ ọpamọ́gán náà ni ẹyẹ eh, ni arákùnrin kan máa kàdùn yàsá ó ní yẹkùn wọ́n sọ báyìí pé ìtọ́láptọ́ máa bẹ̀ bá kọ̀rọ̀ sí ti kọ́rọ̀ díẹ̀ lọ́wọ́ àìníkùnmá ilẹ̀ nàbí sallallahu alaihi ó láwọn lọ́wọ́ nàbí sallallahu alaihi wasallam faqal wọn sọ fún àpéyà àbábákà wà Abubakar la shirku fikum la shirku fikum anábì ní sórí ẹbọ hmm. láàrin ẹ̀yin èèyàn ẹ̀fọ́ bí ó sì máa ṣẹlẹ̀ láàrin yín akhfa min dabibil ramli akọ̀pamọ́ kọ́dà akọ̀pamọ́ ju kí kankan kó máa rìn afárí náà sọ́dọ̀ mi wá ṣàlàyé rẹ̀ ipe min dabibil ramlati fi laylati zulma ala sálà ala sọ̀má ala sọ́kúrí asọ̀má Ànábì sallallahu alaihi wasallam ní pé ẹbọ ó lè débi pé ọ pamọ́ débi pé bí kankan tí máa rìn lóru ṣí àgbẹ̀rẹ̀ kankan kankan dúdú òru dúdú ó tún wá wà ní ọwá tán wà lórí àpáta ala sọ́kúrí sọ̀má lórí àpáta dúdú bó lè ṣe fẹ́ rí sọ Ànábì sọ fẹ́ fún Abubakar Siddiq àkọ́kọ́ làbúbakar àwọn bá kiri wá sọ báyìí pé wàhálà aṣíríkò ìlànà já ẹ̀rọ ọlọ́hí ìlànà àkà nígbà tí mọ̀lẹ́bọ náà ní kékeré wọn kàn mú nǹkan mí kún ọlọ́run ojú bá ń lọ anabi sọlọ sọlọ wa dàdú kí wọn náà bí náà síbi yẹn nìyí la ṣíríkò àkàfà mi jẹ̀bi nìyà anabi níṣẹ́ rí ẹwọ tí mo ń sọ fún yín sẹ́ a ó pamọ́ ju wíwọ kí kankan kọ́ máa rìn النبي صلى الله عليه وسلم قال ألا أدلك على شيء إذا قلت ذهب عنك قليل هو كثير torí yẹn ni bẹ́ wọ hadithi yẹn pé bóyá ọ̀rọ̀ ṣíríkù asgar ni tí rí ya ṣàlàyé rẹ̀ níbò mí tí àdísì mi ṣàlàyé bọ̀ níbi iná ó tún ní ìtìmọ́lù pé ọ wà mẹ́ pé ẹbọ́lá lánà tó wà mẹ́ anábì ń jẹ́ kí n sọ fún ọ ọ̀nà tó fi máa rí ẹbọ yìí tó fi máa borí rẹ̀ kọ̀lílù yìí tó kéré ni wàkàtí ìrù àti ìtọ́pọ̀ bẹ́ẹ̀ òun náà ni máa ṣàdúrà pé allahumma inni a'udhu bika min an ushrika bik wa ana a'lam wa astaghfiruka lima la a'lam anábì ní kò mọ̀ ṣàkárò yìí títú bá ti ń ṣe àkárò yìí sọ àwọn tó nífẹ̀ẹ́ fúra mọ̀lẹ́bọ̀ ọlọ́run ẹ̀dọ́ ṣe máa sọyàn lérí ẹ̀ sọ ara fìtínà ẹ̀bọ̀ ni kó mọ̀ ń pamá tó náà ni èèyàn fi ní bùkátà kí ọmọ kíkẹ́ ní ara yẹn gbogbo gbà kí ó sì máa wo ìgbàgbọ́ yẹn ní gbogbo gbà kí ó sì máa wọ àwọn tí èèyàn bá súnmọ́ ẹbọ tẹ yẹn sábùlẹ̀ káfíìrù òdòkólò fìlkọ́lbì mùsùlùmí ìlàpá ẹbọ lára yẹn lára mùsùlùmí kí ẹbọ kó wọnú ẹ̀mí mùsùlùmí ọ̀rọ̀ ọ̀pọ̀ jù ó máa ń rọrùn gan láti wọnú ẹ̀mí

hadith abdullahi bin mas'ud radiyallahu anhu ó ní anabi sallallahu alaihi wasallam sọ pé àtẹ́yàrá ṣirkun àtẹ́yàrá ṣirkun àtẹ́yàrá ṣirkun anabi sọ bẹ́ẹ̀ lẹ́mẹ̀ta pé kí ọmọ ojú wo pé àbí nǹkan báyìí ẹ eh, kí ní kan ti ṣe sí fún náà àti báyìí so bí lápòjúwe ní táwọn aláwọ̀ ń pè ní àtẹ́yàrá òun ni pé bóyá tábà fẹ́ lọ síbì kan kan wá mú ẹyẹ wọ́n wá gbé kalẹ̀ so wọ́n wá kí mẹ́yẹn yẹn àbọ́fẹ́ ṣe nǹkan kan wọ́n ti wá kó di pé tó bá yà sọ́tún nǹkan báyìí jẹ́ tó bá yà sósì nǹkan báyìí jẹ́ so tó bá ti wá kí mẹ́yẹn yẹn náà yẹn bá fún sọ́tún lóòótọ́ wọn nìtàn ó ní kí n máa lọ nù tó bá pọ̀ sósì ó máa lọ so anábì wa ń sọ fún wọn pé ẹbọ nìkan yìí o àbí kí nǹkan kún ṣẹlẹ̀ bí lápẹjú yìí nísìnyí ẹ mọ̀ pé aláǹtakùn òwú aláǹtakùn ọkọ̀ ẹ̀ ó ti ní ti ń jẹ́ lọ́dọ̀ yorùbá kí n rí àwọn kankan àwọn ìra kọ́kàn sẹ́jáde nínú léèyàn ó ní ti ń jẹ́ lọ́dọ̀ àwọn yorùbá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó kún kálukú náà ni wọ́n mọ̀ pé ah eh, kíní yorùbá lélẹ́yìí kíní yorùbá lélẹ́yìí bí wá sìkò ìta tí wọ́n ń ṣe tó ikú tẹ́ gbọ́ rédíò tẹ́ gbọ́ tẹlifíṣàn ìtẹ́ bá ni ọ̀rọ̀ kọ́rọ̀ lóríṣiríṣi ní ọ̀rọ̀ tó ṣe pé èèyàn mọ̀ pé àà sírólé náà òun náà tó ń bẹnu tí ọ̀dá ni sọ bàtà náà bí wọ́n ṣàlàyé fún ọgbọ́n àwọn nǹkan yìí ṣíríkù ni ṣíríkù ni Ibn Mas'ud ọwá ní wa ma minna Ibn Mas'ud ní kò sí ẹnìkan nínú wa illa àbíkó jẹ pé illa wa yaqa'u fi qalbi àtúkú jẹ́ pé nǹkan kan ń ṣiṣẹ́ nǹkan kan yẹn ń lapa nínú ẹ̀mí rẹ̀ tó bá rírun kaba wọn yálà fojú rẹ̀ sọ wọn náà rí kíní kan tó jẹ́ àjòjì ọkàn wọn náà ni ju wọn náà ti ń gbọ́ pé kí aláǹtakùn aláǹtakùn ọkọ ẹ̀ lójú fìtínà ni wọn náà bá ń lọ láàrin ibi tó wọn náà pé kò í ṣe kí bọ́ yá ògiri àti nǹkan kan àti nǹkan kan wọn bẹ́ẹ̀ wọn náà sì rí owó aláǹtakùn báyìí wọn máa mí Ibn Mas'ud ní kò sẹ́ni tí nǹkan yẹn bá ṣẹlẹ̀ sí tí nǹkan kan ní lápá nínú ẹ̀mí rẹ̀ so iná mo fi ní pé kò sẹ́ni tẹ́lẹ̀ yọkalẹ̀ kò sí ń tọ̀ tọ́ yọkalẹ̀ tó nígbà tí Ibn Mas'ud fi ń dákọ pé gbogbo àyí ìgbà yẹn ni pé nínú àwọn sọ̀hábà pẹ̀lú bá ṣe mọ̀ bí mọ́ni wọ́n ṣe tó wọ́n ṣe lágbára tó wọ́n ìsún ní nǹkan kan máa ń ṣẹlẹ̀ nínú ẹ̀mí yẹn náà àmọ́ wá ní walakinna Allaha yudhibuhu bitawakkul ní tí wọ́n fi ń lọ lẹ́mìí yẹn iná ní tí ẹ bá tawakkal ala Allah ọkọ̀ yíyàn dànù ní kẹ́ owó aláǹtakùn wo owó aláǹtakùn mélòó so irú nǹkan yẹn ara pé ẹbọ ó yízi ó rọrùn láti ṣàwọn ẹ̀mí ara fìtínà ẹbọ fìtínà ẹbọ ó ní ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ alkiyama mùsùlùmí abẹ́ni tí ń ṣẹbọ ẹbọ ó ní ṣe pẹ̀lú ìsẹ̀mí ayé ẹni tí ń ṣe tí ń jẹ́ mùsùlùmí kí ló ní ṣe pẹ̀lú gbèsè ayé rẹ̀ ní pé mùsùlùmí ọmọ kírun ọmọ gbàwẹ̀ ọmọ mọ́kà ọmọ gbẹ ọmọ sí fìtínà ọmọ sí sàárà ọmọ kí Qur'an àmọ́ tó bá ti ń jẹ́ pé ní tí ń bá ń ṣe nǹkan kan nínú ẹbọ yóò bá òun jẹ́ fún un ọlọ́ọ̀wá subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá ní walaqad uhiya ilayka wa ila alladhina min qablik la'in ashrakta layahbatanna 'amaluka wa latakunanna min al-khasirin tí a fi lè dẹ́bọ̀ òkèrè ọlọ́run ní mo sọ fún wa nábì o kìí ṣe wọn nìkan ni wọ́n sọ fún sọ bẹ́ẹ̀ gbogbo àwọn anábì tó ṣáwájú rẹ̀ náà o tí a ní nǹkan níbi áyà yìí ìgbà tó wá ká wọn àwọn Musa wa Isa wa Ilyasa ó wá ká gbogbo wọn yányányányá ó ká wọn rẹ̀gẹ́dẹ́ ìgbà tó náà wá parí rẹ̀ ó wá ní dhalika hudallah níṣẹ́ rí léyìí ìmọ̀nà látọ̀dẹ̀ mi ọlọ́run bá kí n ṣe lánàbí ọlọ́run yahdi bihi man yasha tó bá wù mí ní nǹkan máa ń fún <clears throat> ọlọ́run wá ní wọlé ashraku <laughs> gbogbo àwọn anábì tí mo dápọ̀ yìí tọ́mi ilé ṣe ọkẹ́rẹ́ pẹ̀lú mi la habita anhum ma kanu yàmẹ̀lú gbogbo tán ṣe ó bàjẹ́ yẹn ni so lẹ́fìrí pé àti pé àwọn sí súnà à ń gbìyànjú súnà àwọn gangan ní bùkátà sí ọ̀rọ̀ kárùnra wa létí ọ̀rọ̀ ẹ̀rọ yìí ká sì mọ́pa kíyèsí ara wa sí torí fìtínà ni fìtínà ni bákan náà nípa ọ̀rọ̀ ẹ̀sìn náà nípa ọ̀rọ̀ ẹ̀sìn tí ẹ̀bá ń ṣe láyé tó bá tó wá díjọ́ pé ní àkèyàmọ̀ wàhálà lálá náà tọ̀ ni ṣètùmọ̀ rẹ̀ ní ìpínbà tíṣẹ́ bá ti bàjẹ́ láyé من كنت تقول الله رمضان قلنا وما يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار أنتم ما تدقوا شبك الولون الجنة دي وفون iná nílẹ̀ nìyàn ni ó gèrè sí tó bá kánà ẹbọ tẹ́rí yẹn ìyàn ọmọ rẹ̀ ṣe ìyàn ọmọ wà ń bẹ kò sí mímọ̀ yàkọ̀ ìfíhì wọ́n láyọ̀ àyà ìyàn mùsùlùmí ọmọ bọ́ sínú ẹbọ òsì ní ti fura mọ̀ pé òun ti ń bọ́ sínú ẹbọ irú ilé hadithi Adi ibn Hatim òun náà ni ìgbàtí Adi olóhun dé wá bá nàbí sallallahu alaihi wasallam ní fasamituhu yaqul olóhun wá gbọ́ta nàbí sọ pé ittakhadhu ahbarahum wa ruhbanahum arbaban min dunillah ipe àwọn Yahudi àwọn wọ́n ti sọ wọ́n di ọlọ́run igbákejì ọlọ́run onígbà tó ń gbọ́rọ̀ ilé náà Nabi sallallahu alaihi wasallam ó ní kọ́dà wọn fi unuqi salib min dhahab òun fi kíni sọ̀lébù àgbélébù òun fi kọ́rùn jọ òun ni wọ́n bá Nabi sallallahu alaihi wasallam ànábì ń sọ̀rọ̀ ẹni ń káyà Kùránì àwọn adá ànábì dókè ànábì òkè á ya Rasulullah lam yakunu ya'buduna àwọn kìí sin àwọn afá àwọn òun ṣẹ̀mà ànábì ń jẹ́ kó yí wọn pẹ́ bọ́ ni wọ́n ń ṣe nǹkan yẹn àwọn ọmọ yẹn ni pé yẹn lè máa ṣẹbọ́ tí yóò sì nímọ̀ pé mo ti ń ṣẹ́gun pẹ̀lú ọlọ́run ọba so ìgbà táwọn ẹbí wa ẹ̀sìn wa ṣàlàyé fún mi ọ̀rọ̀ yẹn wá yé àdé yìí anábì ni tí ń sọ fún pẹ̀lú àwọn àfa Yahudi àti Nasara òun ni pé ṣé àwọn àfa àwọn tó bá ní kinní kan tí ọlọ́run wá ṣe ní ẹ̀tọ́ tó bá ní èèwọ̀ ni ṣáwọn náà máa ń sọdéwọ̀ àbí wọn sọdéwọ̀ ah, àdéyìí ni àwọn máa ń ṣe bẹ́ẹ̀ tọ́nà bá ní kíní yìí èèwọ̀ ni táwọn afá bá ní ẹmọ́ dáhùn ẹmọ́ bá ń zo sọ́nà bá ń sọ àwọn àbáwọn ní ìbá lọ ní àwọn làwọn bá lọ anábì ní ti ń jẹ́ pé ẹ̀rù sìn wọ́n ti sọ fún ẹ̀rù pé fatilka ibadatuhum lahum sísìn tí mo náà so lẹ́yìn náà pàtàkì fún àwọn anáàlá àwùjọ wa yìí ká mọ́ sọ àwọn àfá ká mọ́ sọ ẹlùmí yóò mú àfá kankankankankankankan ìsìlóhun sí súnà náà ìsọ̀lọ́ ọ̀sánà so yóò ti wá wó bẹ̀rẹ̀ pé láyé kò lè sàìsí tẹ́lẹ̀kẹ́ máa ń sọ pé àìṣe lélẹ́ yìí àìṣe làbáyé ń ṣe o àìṣe làbáyé wọ́n dẹnu tí wọ́n dẹnu àbí wọ́n dẹ̀ làákàyè rẹ̀ kalẹ̀ pé ẹ̀dùn àwọn ẹni yìí àwọn náà ni wọ́n ti ń bẹ pẹ̀lú ẹni yìí tipẹ́tipẹ́ látijọ́ yìí o wọ́n ọ̀sán kankan o àwọn ẹni ẹjẹ́ ká jòkó káwò pé kí ni ń ṣẹlẹ̀ o so kí o mú yàn gẹ́gẹ́ bí pé tó bá ti sọ òun ni final nínú ọ̀rọ̀ ẹ̀sìn tó wá léṣe bẹ́ẹ̀ nìyẹn gan-an àbí kó tí ó tẹ̀ léṣe pẹ́ ní ń ṣe ń ṣàṣìṣe àbí ń sàbúrútù ọgbọ́n mọ̀ lẹ́nu ààrẹ àmọ́ ìfẹ́ ti ṣe kí ni ó ti bọ́ lẹ́nu kí wọ́n sákèsí ò náà pè ní ṣíríkù tọ́à ṣíríkù ẹ̀dàpọ̀ bí ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́ sí clear tó láwùjọ yìí nìsín tó clear tó tó clear kí ni kò máa sọ fún pé kí lẹ́lẹ́ máa sọ nípa àwọn ẹlẹ́gbẹ́ nìsín tó náà pẹ̀ àwọn ṣéèkì tó ní kí láti máa sọ nípa àwọn ẹlẹ́gbẹ́ ẹni orí tó gbọ́ ẹgbẹ́ tẹ̀ ń ṣe yìí ẹni orí tó gbọ́ ọ̀rọ̀ tẹ̀ ń sọ ìjèrè ní ọ̀rẹ́ kí ni fìtínà pẹ̀lú àwọn ẹ̀kọ́ kí ni fìtínà yín pẹ̀lú àwọn ẹ̀kọ́ àwọn mùsùlùmí báyìí sórí tó ń sọ yẹn kìí ṣe òun gangan lẹ́bọ̀ àmọ́ sórí àfà tó ṣe pé òun ló fi gba òdodo márùn-ún torí pé òun tẹ̀lé òun fẹ́ràn rẹ̀

lára fìtínà ẹ̀bọ̀ bákan náà wọn ni pé yukhillu bil amni fil mujtama kì í jẹ́ kí wọn ní fọkànbalẹ̀ láwùjọ tó bá ti ń ṣe ẹbọ kò lè sí fọkànbalẹ̀ níbẹ̀ bó jẹ́ pé nìkan náà ní ń dẹ́bọ́ ṣe ni kò ní ní fọkànbalẹ̀ ń gbèsè ayé rẹ̀ láéláé bó bá ń ṣẹbọ àwùjọ tó ń papọ̀ ṣẹbọ ò lè ní fọkànbalẹ̀ bí tẹ́bọ́ bá ti pọ̀ kò lè sí fọkànbalẹ̀ ń bẹ̀ bí tàwọn ìṣèdí bá ti pọ̀ fọkànbalẹ̀ ní wà ń bẹ̀ ọlọ́wọ́ subhanahu wa ta'ala wọ́n sọ náà Al-Qur'an ipe wa'ada Allahu alladhina amanu minkum wa 'amilu s-salihati la yastakhfannahum fil ardi kama stakhlafa alladhina min qablihim ولا يمكنن لهم دينهم الذي ارتضى ولا يبدلن امنهم من بعد خوف من بعد امن يبدلنهم من بعد خوف من بعد خوف امنا يعبدونني ولا يشركون بي olúwa ní mo ti ṣàdéhùn fún gbogbo ẹni tó bá ti jẹ́ olùgbàgbọ́ tí wọ́n sì ń ṣe dáadáa ipe ọlọ́wọ́n ó fi ẹsẹ̀ wọn múlẹ̀ lórílẹ̀ ayé sòmí pé ara ìdúródédé ìjọba ẹ̀sìn táwọn náà ń wá ká lo ṣẹ̀ríà ká ṣe kíní kan ní tí òjò kó dúró ẹbọ wà ń bẹ ẹbọ táwọn mùsùlùmí ń ṣe pẹ̀lú ọlọ́wọ́n wa

olúwa ni màá fi ọkàn balẹ̀ níbẹ̀ kò ní ní fìtínà nínú gbèsè ayé wọn ọlọ́wọ́ fi mọ́jọ̀mú kalẹ̀ pé kí ní ẹ̀fìdí gbogbo eléyìí kọ́lá àwọn tó rẹ́sìn wọn ẹ̀sìn wọn tán náà ní kí mo ní ká ṣe wọn ń ṣe gẹ́gẹ́ bó ṣe fẹ́ àmọ́ kí ni tí wọ́n fi lè ṣe yàrá ìbùdó nẹ̀ ní kọ́mọ sí ní ọlọ́wọ́ wa wọ́n la yóò ṣe kó bí yí ṣe wọ́n la yóò ṣe bí ṣe ìhànú kọ́mọ sì ṣẹ́bọ̀ kankan pẹ̀lú ìní ọlọ́wọ́ wa tó o bá ti ṣẹ́bọ̀ lòwà ní gbogbo nǹkan tí mùsùlá dẹ̀hùn fún ọ̀yẹ́ wọ́n rí so túmọ̀ sí pé iṣẹ́ bọ́ kì í jẹ́ kí èèyàn onífọ̀kànbalẹ̀ láwùjọ so iná àwọn ní àná ẹni wọn ń kọlù ní ilé lọrin ni ìgbà tí ń kọlù wọn sọ pé ah ẹni ìjẹta ni ó di òru ìjẹta wọn sọ pé ah tí wọn á dárò bó ni tí wọn á dárò bó ni so àwọn ń pè ní pé àgọ́mẹ́wàá ti lúmbọ́ lọ́wà wọn rẹ̀ sí mọ́járògbó ni so túnmọ́ kí mọ́járògbó ni pé sí wọn ajínigbé lọ ni so kí ló fà ní pé wọ́n ń àwọn èèyàn gbé so wọ́n ti ń jọmọ ẹgbẹ́ gbé wọ́n jágbàlagbà gbé bí ẹ̀ so kí náà fi ń ṣe kí ló ń fa ìṣẹ̀bọ̀ pẹ̀lú ọlọ́run kò wá sí fọ́kànbalẹ̀ wọn kọ́dà lómi fẹ́ lè lọ lè wò pé tí ń bá sin òkú mi wọ́n tún lọ́lẹ̀ wá tó kọ́fẹ́ lè gba security sí sídìí rẹ̀ tó látara kí ni látara iṣẹ́ wọn tó pọ̀ ní àwùjọ so kí ni wọ́n á fi là níbi àwùjọ yìí ẹni pé kí ni wọ́n kì fún muslim mùsùlùmí gbọ́dọ̀ máa wá gbogbo ní ṣe bọ́ níbi ẹbọ ọ̀nà wọn ni wọ́n fi ń bọ́ níbi ẹbọ àwọn kan bẹ̀rẹ̀ pé kí wọ́n ṣàdúrà kí wọ́n bẹ̀ lọ́wọ́ lọ́wọ́ làmì níbi ẹbọ gẹ́gẹ́ bí anáwó Ibrahim alaihissalam wọ́n sọ pé wàjúnúbù ni ọ̀gbẹ̀niya anáàdúdẹ́l aslam kí ọlọ́run bí mi jìnà lámí o mọ́jíkín ṣẹbọ̀ pẹ̀lú ọlọ́run àṣíkò Ibrahim Taymi ìgbà tó wọ́n ṣàlàyé ọ̀rọ̀ yìí wọ́n ni àhárí àyà wọ́n ni wà mẹ́rin yá àmẹ́ni bẹ̀lá báyìí Ibrahim àmẹ́ni yá àmẹ́ni bẹ̀lá báyìí Ibrahim Ibrahim ọ̀rọ̀ ẹbọ ẹgbàgbé ẹ̀ kẹmọ àwọn ẹmọ ẹ̀tọ́ àárọ̀ ọlọ́mọdé àrètè ayọ́ ẹbọ ìdílé díẹ̀ so kò sí ọ̀nà tẹ́bù kọ́nà ẹbọ ó lè gba bí àárẹ̀ lọ́dọ̀ yàn bí àárẹ̀ ọláì mo ti gbọ́ orí pẹ́nìkan ó máa ń pépè súnà láàárọ̀ ìbá bẹ̀rẹ̀ wọ́n gbé lọ sótó wọn láwọn olójútu ẹ̀ wọ́n sì lókè àwọn láwọn olójútu ẹ̀ lọ́ba mú sọ̀sọ̀sọ̀ wọn ní gbólókù wọ́n bá ní ọ̀dà àwọn ní ọ̀dà àwọn ọ̀dà àwọn onítọ̀wà tó wọ́n nà sẹ́lé sí ni wọ́n ní ẹgbẹ́ mi ẹ̀ tí ká lẹ́ dé pẹ́pẹ́ gbé mi só àti bá lábẹ́ orí adé náà ni. so irú ẹni wọn padà ń sọ pé ẹni yẹn gan bí tó padà lè kú sí ọ̀dà àwọn ènìyàn náà ni. so bọ̀t kì í ṣe pé súnà sàlàfíà o tòlóṣẹ́ so ẹnìyàn kì í bí gàkan náà ní lágbájá onísúnà ní kọ́dà lóbi náà tó máa sọ tẹgbẹ́ mọ̀lẹ́bí náà ní takò súnà ní takò súnà takò àwọn bídà bóyá rẹ̀ lọ́kàn ṣe ṣùgbọ́n tó rárá wọn ni àwọn ènìyàn tó ọ̀dà yín ṣiṣẹ́ ẹ̀wù bí tí adáhùn ti bà níbi kíni níbi ààrẹ so náà ni ẹgbẹ̀rún ọmọ ẹbẹ̀ lọ́rùn kọ́ láyà lẹ́bẹ̀ kọ́rọ̀ yóò ní ẹbẹ̀ lọ́rùn ọba yìí ni wọ́n bẹ̀ yá mẹ́lẹ̀ bẹ̀rẹ̀ báyìí lẹ́yìn tàtà náà bọ̀rọ̀ ìmọ̀ páyà so bákan náà anábì sallallahu alaihi wasallam àti sọ́lẹ̀ kan náà nígbà anábì àwọn sọ pé ọlọ́run o inni a'udhu bika an ushrika bika shay'an a'lamuhu wa astaghfiruka lima la a'lam kí ọlọ́run àwọn ẹbọ tí mo ṣe tí àbí tí ń jẹ ẹbọ ọlọ́run sọ mí ó ti kí ń dédé ẹbọ èyí tí ọlọ́run mọ́sàmá làmí bẹ́ẹ̀ àdúrà pàtàkì gan nínú fìtínà tí wọ́n láàrin fìtínà ẹbọ bákanáà ara tí ẹ̀ tó máa fi ń lọ níbi ẹbọ òun ni pé níbi fìtínà ẹbọ kí ọmọ ní àkíyèsí ọmọ kíyèsí ra rẹ ọmọ kíyèsí rẹ ọmọ kíyèsí rẹ gbogbo gbà tó bá kíní kan tí ó bá ti yé ọgbọ̀n dákẹ́ kí ah, ẹgbẹ́sà kí ló ṣe bẹ́ẹ̀ torú ẹ̀ wọ́n níjọ́ kan dákàlà àlàbà àdìyí ìmọ̀sọ́dì wọlé tọ àwọn ará ilé rẹ̀ ìgbà tí ó wò ọ̀kan náà àwọn ọmọ rẹ̀ wà alayhi hazratun wà ní lákọ̀ ó bá rí pé ó so òun kan mọ́ ọrùn fakọ̀tọ̀ ẹ̀ ìmọ̀sọ́dì bá sódà nígbà míì èèyàn kan rí nǹkan kan èèyàn dákẹ́ o kẹ́ wọ́n dákẹ́ tí bóló ti rí ó ká tó mi sọ́dún mú wá òka kí ló ń fi kí ló fẹ́ fi ṣe òka dúdú à ń gbọ́dọ̀ lọ́ọ̀rẹ́ o nífẹ́ o wani nìkan rí ara ọmọ dúró ẹ̀ nífẹ́ ṣùgbúrú àwọn nǹkan yẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní gbọ́dọ̀ máa kíyèsí kọ́dọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹlòmí ọ̀sọ̀rọ̀ mi ń bá mi báyìí bóyá àwọn ìyàwó àbáwọn ọmọ ní orí ní ayé tó tó kí ni tó mọ̀ ọ̀pọ̀lọ̀ tó ń sọ yìí kí ni jẹ́ ayé tó tó kí ni jẹ́ ayé tó tó so irú àwọn ọ̀rọ̀ báyẹn èèyàn gbọdọ̀ máa torí ayé tó tó ayé tó tó bí ó sì padà di pé mo láyé wọn gán wà gan ẹ̀nà ẹ̀hìn àsọ̀fẹ́ aláyé ń bẹ so orú eléyìí mùsùlùmí àrùn tí ìrọ̀ fi ń là ìtìlẹ̀ lọ so bákan náà àwọn tó máa ń jẹ́ àwọn àfáà onídáwà kama mọ̀ dákẹ́ láàrin àwọn tá a jẹ́ mùsùlùmí gẹ́gẹ́ fúnra wa kama ṣe wá sí ọ̀rọ̀ ẹbọ ọ̀rọ̀ ẹbọ kama sọ tó káta wà tó sọ pé ẹni tí kìí ṣe mùsùlùmí sọ agbóhùnrin agbóhùnbẹ́yìrọ nínú àwọn àfẹ́sìn ni alayhi rahmatullah ó ń ṣàlàyé pé tasihihul aqaid kí wọ́n máa ṣe àwọn kí wọ́n máa ṣàtúnṣe àkídà àdìsọ́kàn tó ti bàjẹ́ máwọn èèyàn la mínà mùsùlùmí lára àwọn mùsùlùmí wúwà bí mafẹ́dà ti raxilman wọ́n ní ṣe rí òun gangan ní àkórí owó òun gangan ní kápítà fún tó fẹ́ ṣe business yẹn ní gbogbo tó wá ṣe wá sí tó gbọdọ̀ jẹ́ kápítà rẹ gangan mùsùlùmí ni o mùsùlùmí ni o mójútó òun gangan ní kápítà kápítà ní ọkọ̀ wá kí pé fẹ́ bẹ̀rẹ̀ ìwà tí ti bẹ̀rẹ̀ bísínẹ̀sì ni wọ́n wá ní wọ́n di whole káfíìrì fi islam àwọn kékeré rí ọwọ́ ní islam wa kí christian kó lóun jọ islam kẹlẹ́bọ̀ kó lóun wọnú islam ó wà bí mathabati ribuhi èrè ni yíò wọ́n èrè ni bẹ́ẹ̀ sì ni wala shak anna hifdha ra's Eh, jews n'ese o sì ra ní two hundred naira lápèjúwe ṣẹ́gun tọkọ wúwo ni pé two hundred ni ra pé two hundred ni ra ìbẹ̀rẹ̀ ní wa ó sì àwọn òkè ní ní two fifty gbà tó wá lọ́tọ̀bọ̀ tó lọ́tọ̀bọ̀ wá ní pé bá náà n'i two ten bá náà two hundred bá náà one eighty àwa ah, ohun two ten wá rí ìrànà eléyìí

èyàn mẹ́rin lẹ́wẹ̀ sí kèfèrí èyàn mẹ́rin lẹ́wẹ̀ sí inú Islam aláyẹ̀ mẹ́rin kọ́lá wẹ̀ kọ́lọ́kọ̀wà mùsùlùmí lọ gbádùn náà lọ́kọ̀wà mùsùlùmí lọ náà lọ gbádùn àwọn gbà tó wá wọn wọn wọn wọn nú pé ẹmọ wá sí Islam ẹwà Islam tó pé Islam tó wá ń ṣe yẹn gan kò tún yàtọ̀ sí ti Islam ọwọ́ sínú Sufi ọwọ́ sínú Ahmadiyya ó wọn sínú ṣíà so ó jẹ́ kán lọ́bí tó yẹ kán lọ gangan so kí ní fà ní pẹ̀lú kọ́ wọn kò mẹ́ so náà ni sheikh abu bẹ̀rẹ̀ ìbùrọ̀ bẹ̀rẹ̀ rọ wọ́n ní pé inú tó yẹ kí mùsùlùmí ó kíyèsí jù nítorí bí tàwọn yóò ṣe pàtàkì tó ó ní kí ọmọ jìká mùsùlùmí kan bọ́ sínú ẹ̀mọ rárá mùsùlùmí kí ọmọ jìká sẹ́wọ̀ kí ọmọ tẹnumọ́ tẹnumọ́ tẹnumọ́ gbogbo wa sọtọ́nà bá ní kẹ́nìkan jáde wá lára àwọn tí kìí ṣe mùsùlùmí ọ àwọn islam tẹ́lì pé islam tó bá wọ̀n náà islam tó gbádùn ní ọmọ náà ni ṣe so eléyìí àwọn ọ̀nà tí mùsùlùmí fi ń là níbi fìtínà ẹ̀bọ náà lélẹ̀ so bákan náà fìtínà ti bídà bídà ní tiẹ̀ òun náà ni so ní ṣókí tó bá ní àlùbídà òun náà ni nǹkan tuntun ẹ̀lẹ́kìtìrà tuntun tó pé lẹ́sà àìsàdì sàdìkì tó pé kò ní ní àpèjúwe kankan kọkàn mú nǹkan yẹn wá tó pé kò dápèjúwe nínú èdè lárúbáwá àmọ́ nínú ọ̀rọ̀ àwọn àfọ́ ní ẹ̀sìn bí àwọn àfọ́ ní àkídà wọ́n ní òun náà ni kíyàn ó ṣe nǹkan kan nínú ẹ̀sìn òun ni fíìlù al-qiyamu bi fi'li shay'in min al-ibada ala yẹni àádẹ́mí dẹ̀lẹ̀ ma àádẹ́mí dẹ̀lẹ̀ tẹ́bí kò sí ní sí dẹ̀lẹ̀ ẹni rẹ̀ kankan tẹ́lẹ̀ fi di nǹkan yẹn eh, bẹ́ẹ̀ ṣe ń ṣe kò sí ẹ̀rí tẹ́bí gbégbó ní ṣókí sùpé ẹni rí ọ̀nà tẹ́fì nínú ẹ̀sìn wá nìkan yóò jẹ́ ìbádà yóò mọ̀ ṣe ìbádà tó gbé kò ní ní ẹ̀sìn ìbádà yẹn nìsín ló jẹ́ pé àkídà ni wọ́n mọ̀ díṣẹ́ mi kò sí ní ní ẹ̀rí nínú ètò olórí látinú Al-Qur'an àti látinú sunnah Nabi sallallahu alaihi wasallam Subakana, náà bídá àtàwọn sọ yìí kò ní ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ ni à nídi ọ̀rọ̀ ayé ń bẹ ẹlòmí lè máa ní orí nǹkan fún mi ní bídá bídá bídá bídá ní òlà náà ní sọ̀rọ̀ nínú bá ti fóònù sẹ́nu báyìí bídá ayé náà pariwo pé bídá náà wọ́n ń ṣe òun bídá kọrùn so n tí ń jẹ́ bídá náà nìkan tó ṣe pé ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn gbogbo tó bá ti ní ṣe pẹ̀lú ayé tó pẹ́ tí ìṣe mùsùlùmí gan lè lò ẹ̀rìkì bá ṣe náà yìí sẹ́nu yìí àwọn tí wọ́n wà church náà lè náà bẹ́ẹ̀ ẹni tí ń polówó ẹbọ kó lè náà bẹ́ẹ̀ tó ní oṣù mọ̀bí sọ̀rọ̀ a jẹ́ pé yóò ṣe ẹ̀sìn lọ ìbẹ̀lẹ̀ yóò ti mọ̀ pé fi síbi jẹun kò sí nínú bídà wọn torí pé ẹni tí èsì mùsùlùmí ó fi jẹun ẹlẹ́bọ ó fi jẹun tó kò sínú ọ̀rọ̀ ayé náà ni àwọn èèyàn àmọ́ nínú ẹ̀sìn tó bídà náà ni ti ń jẹ́ àdáadáa lẹ́mọ̀ ó ṣe ìsàfìdí ليس وليس له دليل في الكتاب والسنة تبقى نيري من القرآن أتنو سنة النبي صلى الله عليه وسلم الأمي اللي قال لك أنتو بدأ بدأ بدأ قرآن تندا تتن كاي بدأ قرآن يكون شي بدأ kíkó kùránì jọ kìí ṣe bídá tó ní ànábì òkó jọ bóòlẹ̀ ń ṣá bóòlẹ̀ ń ṣe bí ẹ̀ẹ́sẹ̀ẹ̀ẹ́ ọmọ kó kùránì jọ tó wà báyìí ní bídá nánú bídá kọ طبعا القرآن هنا السنة هنا الإجماع إجماع هو لوري كيكو القرآن جو gbogbo àwọn sọ̀hábà ni wọ́n kó pẹ̀lú lọ bákan náà wọ́n subhanahu wa ta'ala gan ìgbà tí ń dápọ̀ al-Qur'an ó ní àdìfilà ní dhalika al-kitab tíra gan náà bá pé al-Qur'an fúnra rẹ̀ tó túmọ̀ sí pé kí wọ́n pé yóò ní gbédà kì í ṣe gbédà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. gbédà òun náà wá ní fìtínà ẹni kí wàhálà ń náà ìwú bẹ níbi bídà náà tó lára rẹ̀ pé bídà àtẹrí yẹn ọmọ ń jẹ́ ìparun fún yẹn ni sábàbọ̀lẹ̀ ọmọ ń fa ìparun fún yẹn níjọba ìyàkìyà torí pé ìparun tí bídà máa ń ṣe fún yẹn wa ó ṣàlàyé rẹ̀ قل ومن يشكك الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا قل وان طبعا يقع النبي صلى الله عليه وسلم لين باتوستي مسي ipe لنا àwọn aṣáájú àwọn mùsùlùmí rèé ما تولى wọ́n léhe mẹ́tàwọ́lá àdáadáa ti ẹnìyàn yọ àwọn ẹja náà ẹwọ ó sẹ́sìn o àmọ́ kò sí bá nàbì ṣe ní ṣe ó ya pàtà nàbì nígbé mi ní ṣe wúṣe yá máa ṣe wọn kìtì kọ́nà ní kò ṣe àmọ́ ṣáàkọ̀kọ̀ rọ̀ sọ so nínú hadith Irbad bin Sariya òun náà máa ṣàlàyé pé he ipe Ànábì sallallahu alaihi ó sọ pé taraktukum alal bayda لا يزيغ ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك yẹni bí ìmì ànẹ́bìsọ̀ ọ̀sánlá ojú ọ̀nà tí mo gbé fún yín ọ̀nà tó kílẹ̀ tó mọ́ ni kọ́dà oòrùn bẹ̀ bí ọ̀sán ni ẹnìkan wá ní kò níbi ojú ọ̀nà náà ilẹ̀ àhálìkù afẹ́ni tí yóò bá parun súnmí ìpẹ̀lú tó bá ti ń ṣe dédé ah, yóò kúrò rẹ̀ sí ìparun tó bá di ní ọjọ́ gbẹ̀ndẹ̀ kìyàmà so bẹ́dà nínú àwọn fìtínà rẹ̀ ni pé ẹni yẹn sọ ni pé o ẹ̀rù pé o ẹ̀sìn yìí o o jẹ́ ṣe wa pé wà nábì ẹlòmí lè máa ní mi ò bú ànábì rí o àmọ́ indirectly iṣẹ́ rẹ̀ ń bú ànábì sallallahu alaihi wasallam máa sọ báyìí báyìí báyìí ah, báwọn àìbáwọn àfá àti wá sí ń sínú ìtẹ́ni yẹn sọ́nà ni pé ànábí ọ̀ máa ṣe àbàbá yìí máa ṣe ju ànábí lọ súnà ni níbi yàrá àhẹ́dẹ́tì báàlù bin sáré àti ẹ̀yà àmúrùbùnà àyàsí radiyallahu anhu ó ní àdẹ́sọ̀lọ́ sọ́lá sọ fún pé lam yakun nabiyyun qabli illa kana haqqan يعلمه على خير يعلمه وينذرهم شر ما يعلمه لهم ẹni amúrùbùn àásì ní àníṣà ọ̀sánà ọ̀sánà pé gbogbo ànẹ́bì tó ti kọjá àwọn náà lè múná sí jọ kò sánẹ́bì kan tó wáyé rí gbogbo tí máa ń jẹ́ oore náà lànẹ́bì ọ ṣàlàyé fáwọn ẹ̀ gbogbo tí máa ń jẹ́ aburú ni ọ ṣàlàyé fáwọn ẹ̀ jìnà sí ó tó mọ̀ sí pé tó bá lóhun orí oore kan ní ìsìn kò sàlàyé orí yìí ó fi lé ìpamọ́ sínú ní gbogbo ẹni tí ń ṣe mọ́lídì yìí tí ń ṣe látọ̀ kádìrì ní ìjọ sọ di ayẹyẹ sọ igun tẹ́nìyàn ń sàtàn bídà míì ọkùnrin àwọn ọjọ́ ìjọba náà ṣe àtikárì kásì síkìrì kí ni ọlọ́run dùn so tó ń sì bí ọkùnrin sáà nẹ́bì ṣe báyìí tí wọn náà lè lè sọ pé ànẹ́bì ṣe bẹ́ẹ̀ tẹ́nìyàn ń sọ fún òfin ọlọ́run ni pé jàǹbá là nẹ́bì kò àwọn wò pé á ah, bó ṣe yẹ kó rí tánàbí ọ̀jẹun náà lọ́wọ́ yẹ kó so náà ni àwọn sábà ń ṣàlàyé gbà ní kò sí tánàbí ọ̀pọ̀ àwọn so sí ẹni tó bí kò sí tánàbí ọ̀pọ̀ wọn ni wọn ní kọ́ wọn ní bó lẹ́ṣẹ̀ sàzíkiri ní òní kọ́ wọn tákí mọ́lúdì bàbá da kò ní sọ fún wọn pé ẹ máa ṣe mọ́lúdì ní o àti àwọn bídí àwọn oríṣiríṣi táwọn èèyàn ń ṣe so Ànábì sallallahu alaihi wasallam ìtìnà ṣẹlẹ̀ sí wàhálà ṣẹlẹ̀ sí òjò tánà bí jòkó ní ẹbá ń sa kùránì jọ ọya ẹjá kí kùránì lórí wàhálà tí ń ṣẹlẹ̀ yìí àdúrà lànàbí máa ń ṣe ó sì dádúrà rẹ̀ ṣe ni gbogbo àwọn nǹkan yìí náà ni mùsùlùmí gbọdọ̀ mọ̀ pé ẹni tí máa ń ṣe nǹkan tí ànábì ò ṣe nínú ẹ̀sìn ìtẹnìyẹn sọ fánàbì ni pé ìtẹnìyẹn sọ ṣùgbọ́n kan lẹ́nu yẹn tó kù kan lẹ́nu sallallahu alaihi wasallam sunan ni aisha radiyallahu anha ó ní man haddathaka anna muhammadan katama shay'an mimma anzala allah faqad kadhaba ó lẹ́nu tó bá ń sọ fún ọ pé anabi sallallahu alaihi wasallam ibi kankan bẹ tá anabi fi pamọ́ tí ó sọ fáwọn èèyàn nínú ọ̀rọ̀ ẹ̀sìn ẹni tó bá wọn ń ṣe ní ń sọ náà nígbà lẹ́bi ìfì nǹkan kan pamọ́ tí ó yẹ kó sọ fáwọn tí ò sí nínú àná tí wọ́n challenge àwọn ní sufi àwọn ní sáwí ipe tẹ́ ń ṣe yìí èwo ni tọ́ríkà wùlà nẹ́bi ṣe gan títí jàníà ni àbí kàdìríyà ni ewùlà nẹ́bi ṣe so ewùlà nẹ́bi ṣe ń bẹ̀ fún òun lè rí sàn tẹ́bá ní sufi ní kúbùlà nẹ́bi ti bẹ̀rẹ̀ sufi ẹ̀sọ́ fún akárí wọ́n wà ní ìráyé sáà ìráyé sáà sí láti ọ̀la pẹ̀lú sufi ṣùgbọ́n àwọn nǹkan yìí náà ni mùsùlùmí gbọdọ̀ máa ipe ànábì sallallahu alaihi wasallam kò sí ní tánàbí òkú àdìmọ̀ yìí bẹ̀rẹ̀ ti máa ẹ̀rọ ọmọ ní so n ti ń já àṣírí n tánàbí ọmọ sí ní jẹ́rẹ̀ ọ̀ n tánàbí ọmọ náà ní jẹ́ àṣírí bó làmẹ́bí ṣe fẹ́ sallallahu alaihi wasallam ó ti ṣàlàyé rẹ̀ kódà yìí tó jádùá tí ṣòro tí ìnira tó bá ṣẹlẹ̀ àìfọkànbalẹ̀ tó bá ṣẹlẹ̀ ànábì ti kọ́ wa ní gbogbo ẹ̀ síbẹ̀ láti wá máa ní ìlú àṣírí alimami malik ayi rahmatullah níbi káfílẹ̀ mọ́ bí ọ̀rọ̀ bí a ṣe ní ewu tó wọ́n ni mọ̀lẹ́ tẹ́lẹ̀ sínú islam ọ̀dá dáadáa lẹ̀ kalẹ̀ àbí wọ́n kọ́ ló ti ẹ̀dá kalẹ̀ ọ̀hún tọ̀ báwọn yẹn ṣe ń ṣe wọ́n ti sọ wọn pé kí ní ọ̀dá òsì níwọ̀ ọmọ bá súnà ní bí bá sí báyọ̀ tán ṣe nù bá sí báyọ̀ tán ṣe nù àmọ́pá tó wọ́n ṣe yàrá wọ hasana ọ níbi dé hasana níbi dé àyà Imam Malik ní tẹ́lẹ̀ yẹn sọ ní pé faqad za'ama anna Muhammadan sallallahu alaihi wasallam khana risala tẹ́lẹ̀ yẹn sọ nípa nàbí òjíṣẹ́ pé ìjàmbá là nàbí pé ànàbí ò deliver message yìí pé àlùbáàdì tẹ́ni ń sọnù torí pé kí ni ọlọ́run jẹ́ kó yíwa pé àlẹ́yàwó akmaltu lakum dinakum pé ẹ̀sìn ti pé kánàbí tó jáde kò ní ayé kọ́dà nẹ́bí sọ débi nígbà tó bá tó bá rẹ̀ sọ̀rọ̀ nígbà tó di ìgbẹ̀yìn ayé rẹ̀ nẹ́bí tó wá ní ayélujáfàtù tí wọ́n jẹ́ sẹ́lẹ̀ pé àwọn ẹni pé bẹ́ẹ̀ ni ọjẹ́ pé o kọ́ọ̀lù ni ọjẹ́ pé òun tó Allahumma fashhad Allah jẹ́rìí sí o ọjẹ́ pé mo ní gbogbo ẹni tó bá wá tó ń dá nǹkan míì tí ń jẹ́ bídà kalẹ̀ ẹnìyẹn sọ fún ànábì ni pé ẹnìyẹn ọ̀pá ànábì ò jíṣẹ́ pé bákan náà bídà lára fìtínà rẹ̀ òun náà ni pé àlùbẹ́dà àìtó kọ́wùlù àìyàwó ìyẹn ń parọ́ mọ́ náà ẹni bá ń ṣe bídà ẹnìyẹn ń parọ́ mọ́ ọlọ́wọ́ ọba tòtòrí pé tọ́nà ọmọ òpè lẹ́sìn lẹ́lọ́ pè ní ẹ̀sìn báwọn ẹlòmí lè máa rò pé àwọn tó ń ṣe bídé àwọn lásán ni ẹlòmí náà yóò fàṣùtù sókè ẹ máa rí irun gbọ̀n lẹ́nu wọn ìtọ́sí fi ń kọ pírẹ́tì ìkójọ wọn bídé àná bídé àná so ìtàn bá ṣe ń lo ìtàn kóra wọn jọ lélẹ́rí tán ṣẹgbẹ́ lélẹ́rí bídé àná ẹnìkan sọ fún mi ní irun ní pé àà ah, kí ló wá dé tí wàhálà yìí wá pọ̀jù pẹ̀lú àwọn ẹlẹ́gbẹ́ yìí báyìí àà ah, ah, ó sì bẹ̀rù ọlọ́run kí ló lẹ́tọ̀ sọ fún mi pé wà láàrin ọkọ̀ pẹ̀lú àwọn Sufi náà ń gbóní ti sọ̀rọ̀ láyé tí ní dápọ̀ so wọ́n ní nǹkan tó ṣe pẹ̀lú ẹgbẹ́ ni tó ẹgbọ́n wọ́n sọ̀rọ̀ àwọn ẹlẹgbẹ́ yìí sọ wọn sí ni àhá ọ̀bá ní kí ni wàhálà báyìí àmọ́ ó tún sàlàyé wọn ìgbà tí kóra báyìí olókù ẹwà yóò máa sùúrà tí aláhùnmá aláhùnmá iná iná nẹ́sẹ̀ alùká nẹ́sẹ̀ alìbíràn alìbíràn wọ́n wọ́n wọ́n gbapọ̀ sáré ẹlẹ́kejì náà tó kọrùn ẹ̀yẹ́ tó sí sáré ẹlẹ́kejì náà nù kọ́dà ńgbà mi wọlé

ara sára so tó wá di pé wá bẹ̀rẹ̀ sí ní sí súnà Nabi sallallahu alaihi wasallam tó wá di pé gbà yẹn ni ẹnìkan ṣe wá ń lọ lè ń sọ fún pé a mọ̀ wá kọ̀rọ̀ kan láwọn dúró sí kọ̀rọ̀ so tó tó bá mọ̀ wáyà yìí agbó mẹ́wàá ọkọjá sí márùn-ún náà ní kò ní ó gbọ́dọ̀ sọ fún ẹnìkan kan àwọn ẹ̀bá gbébò lẹ́ à ń lọ fún àlámọ̀rí kan à ń lọ fún àlámọ̀rí kan kó gbọ́dọ̀ sọ ó lè jí lágbo fún òru mo lẹ́ lọ à ń lọ fún àlámọ̀rí kan ṣe dàpọ̀ tẹ bá dínú ẹ̀yọ́ àwọn ènìyàn kan sójú ọ̀nà kọmọ sọ yín pé òun ni tẹ bá dínú ẹ̀ ń sọ̀rọ̀ lọ́wọ́ bá nìkan bá ti dé tó ń wọlé bí wọn kàn wọlé ni wọn àtàrí tura má dákẹ́ wọn síbírì yálù sọ́ọ́dì náà lè ń kà so ẹnìkan bẹ nínú àwọn obìnrin kan súnmọ́ mi nígbà kan mo kà sáyà mi ṣáà gbúrò rẹ̀ mọ́ ó súnmọ́ mi tí mo sọ ní kó súnmọ́ ìyàwó mi ní sọ ìwà gbúrò rẹ̀ mọ́ ìgbà tó yá ní tí ń lo ìjáàbù ó bá di pé bá ti di pé ìgbà tí ń padà rí iná sàn pé ó ti gé jáàbù wà bá di pé ó ti gé jáàbù sí méjì lóòótọ́ wọ́n ti tó ọdún mẹ́jọ ní ìsinmi ìgbà tí wọ́n rí wọn sọ pé àà ah, ah, iná ti wá wọnú báyìí láwọn ti wọnú ní sẹ́yìn náà ti gba tẹ́lifíà ó ní a ti gbà á nílẹ̀ ti ṣe ẹgbẹ́ awo yín ó ní kì í ṣe ẹgbẹ́ awo dárò lárúkọ́mù ńkọ́ ó ní àà ah, ó ní dárò lárúkọ́mù ńkọ́ ìgbé dáwà dárò lárúkọ́mù ńkọ́ ó ní àà ó dárò lójú pé ẹ̀hẹ́n wọ́n náà ti wọlé báyìí so wọ́n sọ ṣàlàyé fún pé Darul Arqam pẹ̀lú àsìkò yìí lẹ́fí ń gbéra wọn Darul Arqam wà tí ọkùnrin ọlọ́kùnrin wà tọkùnrin ọlọ́kùnrin tó ti wà nílé ọkọ rẹ̀ ìlú mẹ́sàn án ṣe láká ah, yìí pé ní àbúrò lóòtọ́ àbúrò lóòtọ́ sòsírù yẹn lẹ́wọ̀n ní ká dákẹ́ ká má ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn má ká má sọ fáwọn èèyàn má so ẹni tí wọ́n máa ń gbé súnà lójú ọgbọ̀dọ̀ jìnà sí jẹ́ títí ń jẹ́ bídí àyàyàyàyàyà ara tó máa fi mọ wọn ní súnà kọ mọ̀ sá fún ìtí ń jẹ́ bídà torí bí àlùbídà kọ́wọ́lù náà ilà lọ ìyẹn parọ́ mọ́lọ̀ ní tí ìṣẹ́ ẹ̀sìn ìyẹn sọ fọ́lọ̀ so gbogbo ẹni tí wọ́n á jẹ́ bídà ní kíní yìí torí ohun ò lè rí bídà rẹ kó wá fìdí rẹ múlẹ̀ pé ẹ̀sìn ni so ó sì máa pè ní ẹ̀sìn lọ́dọ̀ ara rẹ ọlọ́wọ́ bá sì ní èèwọ̀ ni o kí wọ́n máa sọ tí èmi ọlọ́wọ́ ọbọ̀ òpè ní ẹ̀sìn àbí nípa èmi ọlọ́wọ́ ọba tí ọlọ́wọ́ balọ́ba tó máa ń ṣòfin ẹ̀sìn fún yàn kí wọ́n wá ní pétọ̀ wípé ó ti dẹ̀sìn báyìí tọ́lọ́wọ́ sì pé bẹ́ẹ̀ ọlọ́wọ́ subhanahu wa ta'ala ó ní kúl innama harrama Allah innama harrama ma zahara minha wa ma batan olúwa ní wà náà sọ fún wa ipe ọlọ́wọ́ bá mi ṣe léwọ̀ ìbàjẹ́ ìtọ́hàn àti èyí tí ó pamọ́ ìwọ ni wal baghi bi ghayri al-haqq kí ọmọ ṣọ̀tẹ̀ ìwọ ni wa an tushriku billahi ma lam yunzil bihi sultanan kí ọmọ ṣẹbọ pẹ̀lú ọlọ́run ní nǹkan tó ṣe pé o lè sọ pé àwọn ìjà kankan tó fi lè tó pé ọmọ fi mú nǹkan mẹ́pàpọ̀ mọ́lọ́run

kí ọmọ relate nǹkan mọ́nú ẹ̀sìn ọlọ́run tó pín tí ó tọ́lọ́run sì fún ọ tó rí látọ̀dọ̀ ọlọ́run wọ́n ní fọyẹ́ ní kúlù fi hàdà kúlù káfìrín wà kúlù mọ̀tẹ́dẹ̀ẹ́ ipe gbogbo kẹfìrí náà kó sínú ọ̀rọ̀ yìí torí nǹkan tó ń ṣe lẹ́sìn mọ́lẹ́mì náà sì bì ẹni tó bá ti di mọ̀tẹ́dẹ̀ tó ti di pé oníbídíà ní tó tó wọ́n máa ṣe náà ni pé alqawlu ala Allah nítorí wọn kò pè lẹ́sìn ni wọ́n pè ní ẹ̀sìn tó tí yẹn bá sì rí bẹ́ẹ̀ lótọ́ ni wọ́n pè ní tọ́rọ̀ pè lẹ́sìn ni oníbídíà máa ń pè láwọn oníbídíà súfì ní nítorí wọn kò pè lẹ́sìn ó lè kó sílé nìsín kó lóun fẹ́ ṣe hasbunallah hasbunallah odidi yàgàn kan ya gan àpò àpò ẹgbẹ̀ kan so tó ń bá wá ṣe tán wọ́n wá tún ní dùn tún wọ́n tún ní bóun ti ṣe yẹn gan wọn bí a náà lòun wá lọ́lọ́ wọ́n máa jẹ bá a mọ̀mọ́ ẹ̀kọ́ kan asbunallah asbunallah asbunallah nílàkíw asbunallah nílàkíw so yóò máa lóyún ẹgbẹ́ yóò máa tutọ́ sí yóò máa jù kalẹ̀ yóò máa tutọ́ sí yóò máa jù kalẹ̀ yóò sì máa pẹ́ asbunallah ní ẹnu so tó bá síbẹ̀ tán báwọn yóò sì wà nílé kò ní jáde máa sọ̀rọ̀ eléyìí alqawlu ala Allah so bákan náà ìtìdá àfìdín kí ọmọ dáadáa alẹ́ sínú ẹ̀sìn kí máa ń pa súnà nàbì rẹ̀ súnà nàbì ọ̀pá rẹ̀ náà nínú Abbas radiyallahu anhu ó ní ma ata ala nasi amun illa ahdathu fihi bid'atan ó ní ọdún kan kọjá níláyé àbíkún sáré pé ah, àwọn sáré dáadáa kú dáadáa lẹ́nu ẹ̀sìn wà ẹ̀mẹ́tù fi ìsúnnàtà ó sì pa súnnà tó bá ti dá bídá àkánlẹ̀ wọ́n pa súnnà kan wọ́n ni àtà tó ṣe bídá àwọ̀tẹ̀mọ́tò súnnà ó ní bídá wá ń yé súnnà wá ẹwà ayé àdọ́lẹ́rùn àgbàt tàbí wá sọ̀rọ̀ àsìkò yìí náà ni bídá wọn oríṣiríṣiríṣiríṣi mí bídá náà ni wọ́n pè wọ́n ní ẹran tọ̀rí kan wẹ́ àgbà tí àbí kìíní kan ìsúntọ́kàn wọn pẹ̀lú oorun ìsúntọ́kàn wọn pẹ̀lú àwẹ̀ wọ́n sì láwọn sí tọ̀rí kan náà sàárè ni wọ́n máa lọ́wọ́ lè kiri so bí wọ́n ṣe máa lójoojúmọ́ ojoojúmọ́ ojú ọkọ̀ wọ́n níyàn lẹ́nu tí a bá Abdullahi ibn Abbas yìí so bákan lára ewu bídá wọn ni pé bídá ẹni ìmọ̀ ń fàyàn débi pé ìhùn èyí fẹ́ túbà èyí fẹ́ fi kalẹ̀ so náà ni ẹni Anas bin Malik radiyallahu anhu ó ní inna Allah ihtajaza tawbata an sahibi bid'atin ẹni pé ọlọ́run sábà máa ń dí gàgà àti túbà fún ní bídà so náà ni àdéṣe ní Sufyan athawri tó wá ṣàlàyé rẹ̀ alayhi rahmatullah wọ́n ní pé ẹni bá ń ṣe bídá ṣètọ́ ní kò mọ́ra kódà nínú ẹni máa ṣíyà ju ẹni tí ń ṣe lọ́wọ́ lọ ẹni tí ń ṣe láìláìlá tó wá kó sínú lé àbí tí ẹ ń bí káàkiri náà ni ṣètọ́ ní ó sọ̀rọ̀ rẹ̀ kódà yóò sọ̀rọ̀ rẹ̀ ju ẹni tí mu ti lọ yóò sọ̀rọ̀ rẹ̀ ju ẹni tí ń ṣe zìnà lọ so gbogbo náà ni wọ́n dá wọn gbogbo náà ni wọ́n dá àwọn méjì wọ́n dá àmọ́ tí oníbídí àwọn torí pé kí ni tẹ bá pàdé ẹni tí mu ti ní tẹ bá sọ wọn pé ah ah ẹ̀sìn ti náà lè ní ẹ̀ náà wọ́n sàánú wa òun gbọ́mọ̀ pé tóun sí ọ̀dá àmú níbi dá yóò tún wú ó lè la tẹ̀síwá bọ́rùn yóò mọ̀ rí pé mọ̀ káàmọ̀ kan lòún wà so látara bídá kọ́dọ̀ ní bídá yóò tún máa bá àwọn èèyàn jà ẹ̀ nílẹ̀ tí mo ti kọ́ ń bọ́mọ rẹ̀ jà gọ́mọ mi rú ìwòlọ́ ayà yóò ní mọ́ mú sí ni àbí o lè kọmọ ní wọ́n lè ọmọ ní ó sí ní máa jáde ah, àmúnibídá yóò mọ́ bọ́ ọmọ rẹ̀ jà yóò bá àbúrò rẹ̀ jà lánàá mo ṣe lẹ́tọ̀ tánú rédíò ní Ìlọrin ẹnìkan wá pè lẹ́yìn ìgbà tó máa parí kan wá tó lẹ́tọ̀ ẹni ọmọ pé èmi ti gbóòrò yìí iṣẹ́ tó ń ṣe àbúrò pé mi ọmọ ó wá pè mí sí ọmọ lágbájá mo ní ọmọ ó ní ọmọ ìyá àwọn ó ní ah, àá burúkú pọ̀ mo ní ẹ̀ ó ní gbogbo yẹn ní máa ń pè kìfì mo ní ẹ fi ọlọ́run ọba àbúrò akẹ́sọ́ pé wàláhì pè ní ó ẹ̀yìn ní kìfì wọ́n ní lórí pé gbogbo ẹni tí bá ti ń sekende báyìí kèfèrè ní mo ní àá ah, ah. a ní ẹ̀dá ọpẹ́ ìrìnsẹ́ kó dákọ ní kèfèrè ní so ọmọ ìyá ní ọmọ ìyá kan náà bí mo wá fẹ́ lọ ọdẹ ni pé ìgbà tí ó gba ọ̀yàn dìde ọ̀tẹ̀lé ẹni yìí rírí ìmáàmù lẹ́nu yẹn bàbá wọn ló fi wọn dilẹ̀ bàbá wọn kú náà jẹ ìmáàmù àwọn wá gbọ́ súnà yìí lẹ́yìn bàbá wọn so gbogbo wọn sì dìde yányán ní àwọn yòókù ló ń súnà àwọn yòókù ní ìmáàmù àti ọmọ ìyá àtọmọ bàbá so ìgbà tí wọ́n ní àwọn un e yìí kò nínú ní ìmáàmù tán wọ́n tún wá pè kalẹ̀ wọ́n ń sọ fún pé ọmọ àlè tún ní ọ́ bàbá wá ti sọ kó tó kú ipọ́ ọmọ àlè ní ọ́ ẹ̀wù ọmọ ìyá sì jòkó síbẹ̀ pe àfà yìí lọ́mọ àlè sọ́kọ́ wà ń bẹ̀ ó ní òun wà ń bẹ̀ òun ní kí ló wí àkúlẹ̀wò ah, wí kankan òun ni mọ̀mọ́ yín sí lẹ́nu ọmọ ìyá mi dán pè ní ọmọ àlè yìí ìtumọ̀ rẹ̀ ni pé ìyá wa onísìnà ni kọ́lá kò rí lò anamọ́wá sọ̀rọ̀ ẹ̀ fún un so òun náà ni pé bídà ṣètọ́ ni máa ń láì kẹrẹ̀ láti pé kó fi lè rí ayé èèyàn bàjẹ́ so tí ọmọ olùpẹ́ ẹ̀sìn ọ̀run ń ṣe ó sì máa múra sí ó sì máa jà lára ló máa jà sí ara ìwò náà ẹnìkan lọ́fẹ́ kú láwọn ọ̀fẹ́ ó ti ẹ̀fẹ́ kú kọ́ mọ̀ká dáàmú kàdéríyà lọ lọ́kàn ni wọ́n sọ̀rọ̀ wọ́n ní ẹmọ̀gbàmí ẹmọ̀gbàmí à ọmọ rẹ̀ wá dápọ̀ rẹ̀ oní súnà ní ṣe kí nìsín à ayé mọ̀ lé o wọ́n bu ìtàwọn tí mi sí ìtàwọn tí mú mi wò rídì kan mú mi má àrọ̀ ọmọ yìí náà ti wá mú mi láti tí wọ́n gan wá ti sí súnà tó ló ti wò pé à ayé wọ́n ti pé òun ni onímọ̀ ń rólé gbogbo à ń ṣe síkiri à ń ọmọ wọn pa kí ní òtì tó sáríwájú tó ẹ kí mú bàbá wọn dùn bá sàmù bá lójẹ́ pé àà ah, ah, kí ayé ló fẹ́ mú mi láàrọ̀ mẹ́ wọ́n á ti sí kọ́mọ̀ sí sunna ara ewu bídà tó bá kan náà ọ̀nà tí yẹn tó bá máa ń là ní bídà òun náà ni kí mùsùlùmí ọmọ ọ̀ṣọ́ ẹ̀sìn rẹ̀ ní gbogbo àtọ́wà ṣe lẹ́yìn náà kí ọmọ wá ntí ẹ bá fẹ́ ṣe nínú àdìsàn lẹ́sìn ọba sọ́lá tí ẹ bá fẹ́ lò kí ọ wá tó lálàáfíà bí kò lálàáfíà kí o pe àwọn àfà kí ọ̀rọ̀ yìí wọ́n gbọ́ ní tuntun sọ́lá lálàáfíà bí ọ̀rọ̀ ajá kan bá mi wò àbí mo ti ẹ̀ka náà ní tuntun ni kí ọ wá di rẹ̀ tó kọ́lọ̀ wọn kí ọlá wọn níbi ìgbéda èyí jẹ́ ìparí ọ̀rọ̀ mi òun náà fitna takfir àbí ìmọ̀ àbàdá àyàn so nínú àwọn masala tó le tó nípa tí ó yí òun náà ni ìsìtàbẹ́ pé ọmọ àbàdá àyàn pé òpin ọ̀pẹ́ lágbájá oníbẹ̀dà àyàn bákan náà kí ni wọ́n sọ pé lágbájá kìfìrí ni sábà ń sọ pé àtàkfíìr àwọn afẹ́sìn wọ́n máa mú àwọn kankan wá tí wọ́n ṣàlàyé pé kìí jí kíyìn ó lè ṣe takfir ẹjẹ́ kọ́kọ́ pé báyìí takfir ọ̀nà méjì náà fà pẹ̀ sí takfir kan bẹ́ẹ̀ tó pé takfir mu'ayyan takfir mutlaq tó lápẹjú ìkí ní gbogbo ẹni tó bá ń pè nǹkan mí tó yàtọ̀ sọ́lọ́run kìfìrí lẹ́nu takfir mutlaq ní kí wọ́n generalize ẹ̀ so lẹ́yìn kò sí ẹni tí ò ha ah, ẹlẹ́bọ̀ ni gbogbo ẹ tó bá ń pe Ibrahim Niyas bí kó sánú ẹlẹ́bọ̀ ni tí wọ́n ń sibọ́n àpòjúwe báwọn sótókè gbogbo lè yẹn ń wí wọn kì í takfir al-mutlaq takfir mu'ayyan oníkéyìn pèpè lágbájá kẹfìrí ni lágbájá sẹ́ oníbẹ̀dẹ̀ àná sọ̀rọ̀ eléyìí gangan ni ibi tí à ń bá ọ̀rọ̀ lọ so kí èyí tó lè sọ̀rọ̀ nǹkan báyìí jáde pé lágbájá kékeré ní kìí sí ọ̀rọ̀ tó rọrùn kìí sí ọ̀rọ̀ tó rọrùn fi gbé ṣòro ètò àti dọ̀wà bí kalẹ̀ ipe tí ẹ máa fi tó gbọdọ̀ dèèyàn tó yẹ pé ìtìfà ọ̀nà wà ní ọ̀tọ̀wọ́ fún ṣòro kí nǹkan yẹn kọ́mọ́ sí nǹkan ní ó ẹni yẹn ní ó di lọ́wọ́ májẹ̀mú pé kí ni májẹ̀mú àkọ́kọ́ ní kíkó jẹ́ pé ẹni yẹn kò kí ń ṣe ń ṣe nǹkan yẹn ní mọ́mọ́ tí ń sọ so àkọ́kọ́ nù abẹ́ntẹ́ iná rí pé ilé ọmọ tó mọ́ tí ń wí kọmọ tí ń sọ so irú ẹni yẹn ó ti ní ogúrùn ló ti ní àwíjàre tí ìjẹ́kẹfìrí yẹn fi ní sọ pé wọn fi ń lè gbé jáde pé lágbájá kẹfìrí ni bákan náà abẹ́rẹ́ kọ́tọ̀ kí wọ́n ṣàṣìṣe àìṣe yìí kò ní ṣe pẹ̀lú ẹnì kankan kò sẹ́ńtà ìṣe lè ṣẹlẹ̀ sí tó ni àwọn kan gbà tó wọ́n fọ́ fọ́tò àpá kan síta gbà tó wọ́n fọ́ fọ́tò yẹn síta wọ́n ní ọ̀tẹ̀ kí lágbájá wọ́n ní á ah, ṣe bí nínú kẹbàtẹ̀ nípẹ̀ gba àlèjáàlù tí wọ́n ó sì kílẹ̀ pé wọ́n ìkan àkàrà ẹni yìí kí wọ́n fọ́sẹ̀ ṣe bẹ́ gba àmìsíyàn pẹ̀lẹ̀kọ́tọ̀ ni o àgbà wọ́n so àwọn kẹmẹ́rẹ̀ rẹ̀ yìí kọ́dá àwọn fámi tó gbé tak tó tàwé tí a wijah ní àwíjàre látara pé bóyá ń tú àwọn àdéṣe kan àbí àyà kan àwọn afátumọ̀ fún ní ẹsikẹ́sì lórí irú nǹkan báyìí so bákan kena ewu tí wọ́n di takfir. MC àtàkùfíìr ẹni tí ìṣe kẹfìrí kí Ini pín ini òun ni pé ẹni yẹn yóò jẹ́ kí kẹfìrí tí ń pè fún ẹni ẹlẹ́ni النبي من قال لأخيه يا كافر فقد باء أحدهما بالكفر أن تبقوا يا رتي شي في الفيديو كوين كفري يقرأ صدايا نعم في اللي الإمام يعني المقبل إمام مقبل بن وادعي wọ́n sọ níbi àwọn ọ̀rọ̀ wọn tí àwọn kan Asilatul Yamaniya wọ́n ní kí o ṣe mistake láti pèèyàn ní mùsùlùmí ẹni tó jẹ́ kéfìrí kọ́ wá sí mistake pé ńgbà tó wó wó mùsùlùmí lè wúlé lè sí wọ́n ní ó fúyẹ́ ju kéyìn ó ṣe mistake pèèyàn ní kéfìrí lọ ẹni ó jẹ́ mùsùlùmí ẹ̀yẹ́ fi rí ni ó wá pé ó ṣàṣìṣe mẹ́ so ó lè gan òun náà yẹn gbọdọ̀ ní ìfarabalẹ̀ lè rẹ̀ torí yóò padà sọ́dọ̀ ẹnìyẹn ni so bákan náà bákan náà ìpèèyàn ní kéfìrí ẹni tí ṣe kéfìrí ìyẹn parọ́ mọ́lọ́wọ́ alqawlu ala náà lòun náà ń súnmọ́ bákan náà ó tún wá máa ń dá ìdàrúdà padà pọ̀ máa ń dá fìtínà láwùjọ ẹni tí ìsún bídíà ọkàn wó ní bídíà ni ẹ yóò máa bí ọ pé ẹni sí o lè dún wájú ọlọ́run kò ṣàlàyé bí bídíà ti ń ṣẹlẹ̀ ẹ ẹ máa ṣe ẹ ní máa ṣe kíní bẹ́ẹ̀ ni ẹ ní máa ni ẹ lórí yìí àbúrúwáńgá ni tí yóò wá dá fún ẹlẹ́ tí a bá ti tẹ̀bùdé bá ti pọ̀ láwùjọ tẹ́kùfúrú bá ti pọ̀ sotori kò ṣe tẹ́yìn ó pè ní ọkọ̀ bó kọ́ tinú rẹ̀ ó dùn kọ́lẹ̀ ní tí kìí ṣe mùsùlùmí àti tí kìí ṣe mùsùlùmí tó dúró dédé ó gàrí ọ̀nà kẹfẹ́rí ni ẹ́ máa pé ẹni kẹfẹ́rí ni òun náà mọ̀ bẹ́ẹ̀ sí kẹfẹ́rí tí wọ́n jẹ́ ní ayé ìlú ní dáa ibi kẹfẹ́rí ọlọ́run ní ṣe so bálbálà ọmọ ṣẹlẹ̀ tí ọmọ ṣẹlẹ̀ láwùjọ ṣẹ̀tọ́ àwọn oníṣẹ́ ọlọ́tà kẹfẹ́rí tẹ̀lé ìròrí yẹn òun náà ni ìròrí boko haram ẹwọ bíi tí ọ̀rọ̀ boko haram dé nàìjíríà ẹwọ tó ti ṣe kọjá so látara ìròrí takfir kò sí nǹkan kan tó ṣe wọ́n lè lórí takfir lórí khawarij náà ni tó lọ́dún pé gbogbo wọn àbáwọn sí kóra wọn jọ yẹn wọn nìkan ni mùsùlùmí gbogbo ẹ̀yin kẹ́kọ̀ọ́ yẹn yẹn kékeré ni náà lè fi wọn lọ lè bọ́ǹbù mọ́sálásí wọ́n gbọ́ mi chọ́ọ̀chì ẹnìkan sọ ọjọ́ kan pé ẹ̀ tí kíní bá ti kó mbẹ́ Jonathan bá ti kó mbẹ́ tí Buhari bá ti dé sọ́mu ní à kọ́dà kẹ́ni tó Buhari kó tó débẹ̀ kọ́dà kẹ́ni tó jẹ́ ọ̀gá lùsúnà kó tó kó ń lọ́wà ní ipò president lókun ìgbà tó wá jẹ́ pé crazy náà ni láyé Boko Haram ní juwọ́lẹ̀ fún ọmọ bá abúrú wọn lọ náà sọ náà ní pé takfir nítorí púpọ̀ jù gbọdọ̀ máa ṣọ́ra àyàfi níbi àwọn bàbá yìí tó bá wà sáájú mọ́ wà lọ́ọ̀ṣọ́rọ̀ tó pé àwọn ọ̀rọ̀ ìsìnkú kó kílẹ̀ bóyá bí lápẹjọ́ ní sẹ́yìn mùsùlùmí ní àhìn ìkírun náà ẹni kí lórí kan ní ìkú mọ́nà ni bàtàrà ní mí mo ní ìkí mọ́ ah, lọ lè kírun mọ́sálásí adúrówó yìí ah, so olókè ní masáyé tó wà gan yọrọ àmọ́ àwọn masáyé tó pé kàfíyà nílò àwọn afáàfin ní pé kọ́dà takfir mu'ayyan haqqul ulama àwọn afẹ́sẹ̀ ní o mùsùlùmí èdè díẹ̀ mùsùlùmí kè dé díẹ̀ ìmọ̀ ẹ̀yẹ nípa ìtọ́lábà ìmọ̀ àbọ́yé àwọn ọ̀gọ́rọ̀ mùsùlùmí àwọn bírò sheikh Al-Albani sheikh Uthaymeen sheikh lalẹ sheikh Ibn Baz sheikh Fawzan gbogbo wọn kẹtẹ náà sọ pé takfir mu'ayyan haqqul ulama àwọn àfáà ni wọ́n ní kùsùntọ́ kan ẹni tí kì bá ṣe àfáà ń bẹ́ẹ̀ wọ́n mọ̀ ní ẹ̀gbọ́n kọ́ tó dà ní kàfárá yẹn ìdẹ́lu mi máa rántí nísìnyí ẹlòmílì wá bí ọ̀sán aláìkò ìdákùn tí lápájá sáré gbẹ̀gbẹ̀rẹ̀ ah inú orí ní yìí so náà ni ìlú àwọn tàbá yìí abúlọ́lá tí ó dá ilẹ̀ lọ́wọ́ subhanahu wa ta'ala kí ó ṣe àlékún àgbọ́yé sí ìfọ̀ wa síwájú kí n tó parí ọ̀rọ̀ ni àwọn ṣèkọ̀ wa tí wọ́n wọlé nígbà tí mo sọ lọ́wọ́ àwọn dọ́là tó tó àwọn ṣèkọ̀ mọ́ ìfúrís ọ̀pọ̀lọpọ̀ kí ọlọ́wà ṣe àlékún lọ́dà fún wa. kushiriki ujuzi wale walioambiwa Rasulullah sallallahu alaihi wasallam subaka na muftazi wa Sheikh Al-Imam Qurtubi sọ̀rọ̀ wọlé nígbà tí ìgbà ọ̀rọ̀ àtúgbà àwọn ṣùgbọ́n kò yóò fúnà kí má fi máa ń lọ àsìkò aláṣìkò tó kọlọ̀ àwọn ìwọ̀n subhanallahi wa bihamdihi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk Δεν είναι